والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ورجال المسلمين ثم وانفت الوالدة تسلي ولوريوا ليه تجي ورانيا لوري وكتاتي نسي nítorí pé Allah azza wa jal kìí ṣàdédé sí nǹkan lórí kò sí tùmà olú ẹlẹ́dàá wa ṣe ń tó sí léèwọ̀ léèwọ̀ nítorí kálíbà jìnnà sí ni ó sì fi àmì sílẹ̀ lórí nǹkan tó ń ṣe ẹni tó bá jìnnà sí gẹ́gẹ́ bó ṣe tọrọ pé ká jìnnà sí kí ló ń sì ṣe ẹni tí bá ń ṣe ohun tí kò tì máa ń ṣe náà ló ẹlẹ́dàá wa ló ṣe nǹkan yẹn ìdí nìyí tó fi jẹ́ pé a máa pe ẹni tó bá jìnà sí nítorí wa ní ká jìnà sí ẹni tí ń tẹ̀lé ti Allah a sì máa pe ẹni tí máa ń rọ́ọ̀lù tí ń ṣe ẹni tí ń takò ti Allah ẹni tí ń ṣe ti Allah àti ẹni tí ń takò ti ẹ̀wọ̀n àlèdọ́gba ẹ̀san bẹ lẹ́san tó dára ẹni tó ń ṣe ti Allah ìyá ìbáwí tó ga ọ̀n bẹ́ẹ̀ fẹ́ni tí ń takò ti Allah torí àìjẹ́bẹ̀ wọn àbájọ́gba ẹni tí ń ṣe ti ẹlẹ́dàá wa àti ẹni tí ń takò tiẹ̀ wọn ò sì yẹ kí wọ́n dọ́gba nítorí pé ẹni tí ń tẹ̀lé tiẹ̀ onítìǹ ń bẹ lórí ìlànà tó tọ́tọ́ dáa ẹni tí ń sì ń takò tiẹ̀ ó ń bẹ lórí ìlànà tó burú tó bàjẹ́ àfẹnẹ́jà alẹ́ mùsùlùmí iná kálímùjẹ̀rìmì olùwàní báwo lẹ́sẹ̀ ń fẹ́ bẹ́ẹ̀ rò wípé á fi àwọn ọ̀daràn á fi wọn ṣe dọ́gba pẹ̀lú àwọn mùsùlùmí ni wọn à lè dọ́gba tábà wá wo gbogbo tó ló wá ṣe lẹ́sẹ̀ á rí i pé àwọn èèyàn ti ń ṣe àwọn èèyàn ti ń rọ́ọ̀lù wọ́n pọ̀ bí ẹni tí ń dìnà sí lọ pẹ̀lú ẹlẹ́dàá wa ti ṣe ṣe nù nítorí pé àṣẹ tán ìlérí tiẹ̀ náà ní fún òun sì wá lọ́nà òun ò ní jẹ́ ká máa tẹ̀lé ti Allah òun ó jẹ́ ká máa sẹ́ni. wọ́n ti ká máa takò ẹni àwọn ẹni tó ṣètò àmì wá rí mú wọ́n pọ̀ wọ́n lọ ẹ̀ta oró làwọn ẹni tí kò rí mú báwọn ẹni tó wá ń dáràn yìí ti ṣe pọ̀ tó pípọ̀ wọn kò sọ tí ò burú wọn kò sọ tí ń àwọn táwọn tẹ́sẹ̀ yìí ta pọ̀ tó báyìí tí fẹ́ kọ ẹnìkan tí máa ṣe ṣé àwọn ọ̀tún yóò wá fi àjádúró wa yìí ní máa wà lọ́pọ̀lọ́ àwọn ẹni tó ń dáràn bá a ti ṣe pọ̀ tó níbi bá ń dáràn yìí tí fi àjẹ wa mi dáadáa nítorí wípé olúwa kò sàdédé dáná kò sì sàdédé dàrú àwọn èèyàn kan náà ní òpó bẹ́ẹ̀ ìgbà tó ti dájú pé ọ̀kan ní tàdédé fẹ́ nìkan sínú náà láì jẹ́ pé onítàn lẹ́tọ̀ọ́ kò sì ní tàdédé fẹ́ nìkan sálì jẹ́nà láì jẹ́ pé òwú láti kẹ̀. olú ẹlẹ́dàá wa ní agbára rẹ̀ láti kó gbogbo adà sínú náà tí ó sì ní jẹ́ pọ́ sáàbò sísẹ́ nìkan kan wà. ṣùgbọ́n ó ní nǹkan tá a bá ṣe òní ọ̀jẹ̀ sábà bèbí tí wọ́n padà sí wá sí. torí ẹ̀ ká má tan ara wa dànù wọ́n sọ pé àwọn èèyàn tó lẹ́tọ́ wá fẹ́ sọ pé bọ̀ọ̀dà àwọn olúwa mi fi àjẹ gbogbo àpọ̀ á ti pọ̀jù á ti pọ̀jù ẹ àwọn yẹn ti ń jalè pọ̀ báwo la ṣe wá fẹ́ sọ pé lè jíjọ ọ̀dà àwọn tá ń jalè ti pọ̀jù àwọn yẹn ti ń jíyàn gbé ti pọ̀jù báwo la ṣe fẹ́ sọ pé ká jíyàn gbé òbúrú báwo la ṣe fẹ́ sọ pé ká jíyàn gbé burú kò járe nítorí pé bá ti pọ̀ tó yìí olúwa kò ní fìyà jẹ wá báwo la ṣe fẹ́ sọ pé ká máa ṣe ìdì náà dáa nígbà tó ti pàwọ́ tá a wà níbi pàǹtẹ̀ zina á ti pọ̀ jù olúwa ò ní fi àjẹwájà rè bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń ronú nígbà táwọn náà ti jẹ́ pé àwa náà jẹ́ parú ẹ̀ alákòóso lọ́mọ yẹn alábòsí ńlọmọ èèyàn ní ìsìngbà tó wà sọ pé bóòlù ẹsẹ fẹ́ sọ pé ó lè jíjọ dà nígbà táwọn ẹni tí ń jalè táwọn jọ wà ń di táwọn pọ̀ wọn ò sì nígbà kan jí nǹkan tiẹ̀ fọmọ màá ṣe pé àtọ́bá ẹ̀kọ́ sọ pé olè ti pọ̀ jù láti gbé jàrí tọ́ba tọ́ba lóyún ká tún padà wá gbé mi ọmọ èèyàn ní sọ bẹ́ẹ̀ kí ló dé ìwọ́n tó ẹ̀ pọ̀ ní fẹ́ kí wọ́n mú nǹkan jẹ tọ́jọ́ ní tọ́ba ti mú nǹkan jẹ o ti kàkún léèsì gbogbo ògbà wí tọ́ba lágbára lórí ẹ̀ ó rí kó o ṣe fún bẹ̀rẹ̀ láti orí èpè àti kọ́ ọmọ wá kí nǹkan rẹ̀ ọ́ dàrú àti kọ́ ọmọ wá káyé rẹ̀ nǹkan yẹn kọ́ má lo àtúntò kàbákò ok báwo ni wọ́n ti wá rò pé ọmọ ṣe nǹkan tó lù wá nípa ọmọ ṣe nítorí pé ẹ̀yin tẹ̀yìn ṣe ti pọ̀ lọ́wọ́ amójú ní kó ń bẹ pé ẹ máa ṣe járe tí n bá kúkú fẹ́ kẹ́ ṣe ẹ fẹ́rú tẹ́ ṣe bẹ́ẹ̀ ni tó lù ọ̀bá fẹ́ ká ṣe àfẹ́rú tá a ṣe ṣùgbọ́n sòfin kalẹ̀ ọ̀fẹ́ dán wa wò nítorí ká jìnà sí agbọ́dọ̀ jìnà sí nítorí ká má ṣe àgbọ́dọ̀ ṣe mọ́sìkì lágbájá tàmẹ̀dòdó làṣìkẹ́wọ́ tó ṣe bí gbogbo àjọ wà ń bẹ̀ ni gbogbo àjọ wà ń bẹ̀ gbogbo ọjọ́ jìyà ni o kò tọ́kan Allah ibi tó ti yẹ kó o ṣe làákà yìí pé kò sí ọmọ ẹ̀yà Allah nínú wa kò sí mọ̀lẹ́bí rẹ̀ nínú wa kò sí iyekan rẹ̀ nínú wa kò sí bàtàn rẹ̀ nínú wa gbogbo wa pátá ẹrú tó dání tó bá fìyà jẹ gbogbo wa òdì nǹkan kan kò fún tó bá sì tẹ gbogbo wa kò lé nǹkan kan funfun olúwa máa pa gbogbo àlòmọ yọ pàwọn kódà kò ní kábàámọ̀ àbámọ̀ báwo èèwọ̀ ní àbámọ̀ tó yọ ẹlẹ́dàá torí délé ọ̀dọ̀ wọ wa o má fi títú pọ̀ tí àwọn èèyàn pọ̀ ní jàǹdáràn má fi tètè wọ o má rò yí pé nítorí kí wọ́n ti pọ̀ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ o kódà bí ẹni tó ṣe pé tó bá sálù ọlá kò ní ṣe dáadáa àmọ́ kò lè má ṣe sọ láti kàn àmọ́ gbogbo tó tó bá sálù àlá kò ní ṣe dà wọn ni ẹ ẹni tí àti máa ń sálù àlá gan mọ́ni pé mi nìkan kọ́ àwọn táà ń ṣe bí ẹ pọ̀ ọlọ́run ní wọlé ebi yẹn náà ni wà mọ́sálásí rárá wọ́n tan rẹ̀ dànù wọ́n tan rẹ̀ dànù kò ní gbà sọ láti rárá torí gèlè olúwa dákun ràn wá lọ́wọ́ kí ká lè jìnnà sí ti ọ̀dà olúwa ẹlẹ́dàá má ká máa fi rọ́ọ̀sì kẹ́wọ́ má bàtì wá jẹ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك